صلوا على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد آمين الحمد لله بلشي الله تبارك وتعالى كلا بما فارجي ونيا البركة أوبا قرآن كنا البركة وشاء البركة تعلم أوبا تفسير يا إكاشي عمي إن شاء الله الكريم هذه سورة سبعين amin suratu sofat sofat aya dìdí kan ní wẹ́wà ní mẹ́la 139 inṣàlọ́rọ̀ ọmọdé náà apá ní ìṣò òlùta àdébìnrin yìí mùsà tó ẹni tí a yá lùkù àmì karim ọ̀tí mujahid muhammad kakagbóyí wà ló imam imam malarabu malam amir rabiu ya koyi Quran wa ajala hadi kuma albarka ta kasuwa ta jiya yau ne shi wa bara albarka ta gida bismillah الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين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 بإيش الله سبحانه وتعالى وأرجو يوجر يوجم قري ihe وجوبه يوجم إهوني يوجم أبيون الله يبي imukolo jima do nyuwalo kito na ko alwa do mana e ko la duki hanya ko ìlú karatu ìmànà ẹgbẹ́ ọlọ́kàmà níbi ọjọ́ kàtẹ́tẹ́ dé ohun ẹ̀sìn tí ó rà tẹ́tẹ́ yìí àwọn ọgbẹ́jọ́ ọlọ́kà níbi múnẹ̀ anẹ́yìn ìyẹn ní kẹrọ̀mùgán ogúnyán mẹ́ àdéhùn ọdún ogúnyán wọ́n mí bíẹ̀ ẹ̀kùnmá níjọ́ àkóòdú ìnigéṣọ́ ọdún lẹ́yìn lẹ́tọ́lọ́kọ́dù màá náà ṣòdúkọ́ náà lólú tọ́ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ́nu doko na shadukaru kutikiti ngishi odoko na shaduha ngishi odoko na chowo ngishi odoko na sadaka ngishi allah kinya wakati ugo kiaselema bi machi ki rojo yuki mugba abi allah yuki mu abi kero belema na eh islamic calendar uh, gregorian calendar ngini si one. ko 31 May 2000, 2019 ada ayat 139 surah Yunus عباد الله الكرام في سورة الصافات الله يعني وإن يونس لمن المرسلين قالك يا يونس سيدنا يونس لمن المرسلين wàláhì ìdí àmúnújẹ́ ìdí àmúnújẹ́ òkú kọjú ọdọ ọ̀nà máa yí kọjú ọpẹ máa jẹ́ àmẹ́nà ẹ̀fẹ́ àmẹ́nà ìjímá ilẹ̀ gbogbo tọ́jú ọ̀nà wọn aláwọ̀ dàmú olùkàkà tó wá lọ́la olùkàlẹ́dẹ̀ ẹ̀hún kàmì ẹ̀hún lẹ́jẹ̀ wọn wá lọ́la. ẹ̀mí kùn tí lẹ́ ń dò mí kó wẹ̀ ṣe ìmọ̀jẹ̀wọ̀n wà lọ́la ní ṣe dé àní kọ́ ìdà hasanati àbárọ́rí fẹ̀yẹ̀ áàtù mọ̀kọ̀rọ̀bìn àmúkọ́lẹ̀ èèyàn àmúkọ́lọ̀ credit ìyá àmọ́ adọ́ ọjọ́ kì mànúdó àbárọ́rì ọgbọ́ ọjọ́ máa kọ́lọ́ kìdókòó ẹ̀ máa ní distinction kì í di credit ìhàmà nẹ́bàá ugbe ọjọ́ ti zero nìje fílì ọ̀hún ìṣe ń gbọ́ ọjọ́ ọgbẹ́ mà ó ṣẹlẹ̀ ìmádàbálẹ̀ níbi ọjọ́ rẹ̀ ìtì náà mú kọlà kọjú àkà alẹ́júkìtò ìṣòódú àmàdú rọ́bù ìbáà هو خالق العباد ومربيهم وهاديهم إلى صراطه المستقيم ورازقهم برزق منه وانكشودو كشونا ما دون أدوتونا هما يعدو جميع نموجي يعدو يا ما بروفايد رزق هما إنما دون كي أدجرما بيجا بيجا يأكل كل كنا وجمع ولا يكون لك يأكل wọ́n tálàkà tẹ̀gbọ́nà ẹ̀yọ ọmọ àmì máa ń lẹ̀mí ẹni ọ̀tọ́gbà díìnì mẹ́ni ẹ̀yọ ọmọ akọjọ́ kàlẹ́bà ìka kàkẹ́lì gbọ́mọdún ẹ̀tọ́kọ̀ wàádàlọ́ ní ẹyẹ́rẹ̀ ẹyẹ́rẹ̀ kẹ́kàlì gbọ́mọdún tòdútù ẹ̀tọ́ zọ́n ẹ̀dẹ́jú rẹ̀ nílẹ̀ dọ́mọ yìí ìbẹ̀rù police kì á lé ọ kí á kí kí á kí dẹ́nà dàdà bójú kó jí ìgbà lọ́dọ̀ mú mi o wà kó mi ààrẹ gbogbo mọ́ ẹ́kẹ́ dàdà bójú kó jí wọ́n náà yá dọ̀ wọ́n kọ́gẹ́lẹ̀ wọ́n nìkẹ́ kọ́gẹ́lẹ̀ ọ̀gẹ́nà alábàdá àtàkọ́ ma eéjú ìdà ó ká iná àgbàdọ́ náà yẹn ọ̀kà tó pamọ́ lè ìdà rọ́ọ̀nà ukaina bija bija bija bija ona ino geja la begini ino geja ni wana weke wana abola le weke tun ya kiri eye agbade ye ma wa de yuro ma eto kale we la kedago abi ako gene le weke wana ka ya bi ko ma ta dure ye le amuli bi no jito ma lo la ko ma bi ye ko kedago ma ma ya pale do bi ẹmọ́lì dùnú jí tọ́ọ̀lá iye àgbéyàn ọmọ ọ̀tánà mú ẹ̀rẹ̀ ìdájẹ́rẹ̀ àgbàdọ́ nẹ́yìn pàmàlì má jìrì ìjádọ́gẹ́lẹ̀ ọ̀bìyàbìyà dọ́mọ wọ́sẹ̀ wọ́n ẹ̀mdà tó yán kiri rẹ̀ àgbàdọ́ kọkọ̀ ẹ̀yà ọgẹ́lẹ̀ ìjádọ́mọ ìtọ́lá máa wọ̀ ẹ̀dá ẹ̀lẹ́ ka yóò mẹ́mẹ́ ní tàbá lè wẹ̀ wọ́n mú dáátọ́ mẹ́ẹ̀nẹ̀ ní nẹ̀lọ́ ẹ̀yìn ẹ̀nẹ̀ gálàkì lẹ́lẹ̀kì ọ̀tàkàjì ẹ̀lẹ́ àbí ẹ̀lẹ́ gbẹgbàkì amẹ́lẹ́gbẹ̀ òwúṣẹ́kù gbórí mẹ́rin ọkọ̀pọ̀ ya kọ̀lẹ̀ yàmẹ́lẹ́ àti awádàlẹ̀ ẹ̀lẹ́tọ́ ẹ̀rẹ́ àmà wọn lọ yé màdé àwọn mú ẹ̀rẹ̀ dájẹ́ èmi ọjọ́ ni wọ́n inna yóò ń sá lẹ́mìnà ìmọ̀ràn إذ أبقى إلى الفلك المشحون ojú oyúzù kẹ wẹ́ẹ̀dì àbákà àbákà ṣe abérábò ọdún tẹ́lẹ̀ abérábò ọdún tẹ́lẹ̀ iléèwé ṣe iléèwé ẹ̀hùn iléèwé líle ǹgbókọ̀ ojú ẹni fa àṣọ àádẹ́mù rọ́bàhú fọ́gọ̀wá níbi àádẹ́mù àdòrò ọdún ta fọ́gọ̀wá ọyọ ka ọ mọlẹ wọ tálàkà ẹyọ ọmọ rẹ ká tí kẹlẹ wọmọ lọ abọwọ ẹnìkẹ divine ńlá adébọlẹ kọpẹ pé ńlá ẹwẹ kẹlá ọ àpò àwọ àwọ akásílẹ wúdi wa kàjá kọ lábàjọ yìí ẹnkìdé ká dẹbi sí ilé wẹ ṣẹ lùn ṣẹ wàhùn mẹ ọlẹ adẹbi sọ léwẹ nìṣẹ ọjọ dojúra dóhùn yìí adóhùn lẹyìn ọjọ fìtí ẹni súnmọ jìtẹbáwó. fáhàdá kó ìdàbí wọ́n wù tù ẹ̀wọ̀n ọ̀mọ́lá fáhàdá ìwọ́n yìí tọ́nà mẹ́mẹ́lẹ̀ ìmúdẹ́nẹ́ kí wọ́n dàbí wí hàlìjánà ojú kan na dàrú ẹlẹ́mẹ̀ wò yí wù yín àbẹ̀ kí ìyó tọ́nà nínú tó dàbí tọ́nà hàlìjánà gbèsè wò yí àbájọ rẹ̀ ọkọ̀ kọ̀ọ̀lẹ́ àdéjúrọ̀ lọ́mọ màdọ́là sí ọ̀hún

tọ́ọ́gẹ́lẹ́ ńọ̀ra ọjọ́ pàmàdún rẹ̀ ọgọ́ ńọ̀la àtàkọ́má dẹ̀ ọgọ́lẹ́ ńọ̀la àmọ́máyé dẹ̀ tó dábálẹ̀ wọ́n yóò yí wọn bẹ̀tẹ̀mà píkó mọ́ ìbìrúmẹ́ yóò ẹ yóò yí wọn bẹ̀tẹ̀mà sẹ́wìn ẹ lè tí ó lè ta fi àṣìfà fi tàrí fi ṣùkọ́ kẹlmùsáfà. E alkɔɔdi iyaab ɛka do mɛmɛlɛ tse ka do yodo agba etso ko nɔlɔ sɔlɔ eki sɔlɔ tse gbemi ko ɛtse nugba gbogbo ami ma lɛ mi hadis ke ta do eyi sɔ ne tse gbemi ko ɛtan kɛ akɔla ko na ama lo ọmọlẹ́nu wá pé tààríf ẹ̀rùn ṣe ti alẹ́sìmẹ́tò infallibility yálà òkèdúnmá mà níbi mú àbí infallibility láti kọ́lọ́lẹ̀ àbí àtìlẹ̀ ẹ̀yọ́ olè sábẹ́ àṣìfà fi tààríf ẹ̀kọ́kẹ́lẹ̀ mustapha ìdìfáìní lọ́nà ọwọ́wọ́ kàlùmọ́ yìí dúpẹ́ kẹwàá ẹ̀rùn kìí yẹn ní ilé ìwé kékeré ọwọ́ àmọ́ níbi yìí. dɔgbata kumatsa níbi ɔwɔ ɛgba níbi yíyá alɔ la ma yin fɔm ɔlɔ yá yà wà lɛ li ɔtɔ nakɔ nɛ yin lɛ dunu nɛ dzi yɔ lé kafi o sɛw lɛ kɛ gba ɔyɔ níbi kakɛ abakɔ yi àmɔ àtàkà ɔyɔ abakɔ lɛ hà gbɔkɔ yɔ kɔ ama níbi ŋu kɔ nɛ ma yá ma ní لمن المرسلين ليس لمن النبيين نو آه آه لمن ال إبيها مونوشة ونها جانبي تان ونها جنوشة تان سيدي كمودم كمودا نبي إذ أبقى ẹgbàkì sẹ́rí agbókìrábò odóhun tẹ́ ìrábàmọ́ bàbó kọjọ́ pẹ́mọ́rú tẹ́ nkɔlɔ ma do yɛ kɔlɔ lɛ o le ŋɛ ra yi hapu ɛŋu hapu na ɔma mɛni iz abakɔ ilẹ fulki mashun mashun ɛgbaki ìnayókè ọkọ kìtọkọ ìpẹkọ. kam pamune ikpo tọkọlẹ fasahama takmati korea mati jabi magbarọjọ ń madunde ọjọ ẹmúlùtẹjìgẹdẹ ń wà ẹni kìtẹnẹ kìjẹ ń kọkìdẹ àmì ìjọ kíkọ àdàyànjì kìdẹ yìí fasara mi máa lẹ́mi rẹ̀ fasara mi máa lẹ́mi dábọ́lá mi òye wákàtí ọmọ ọkọ̀ṣẹ́ kékeré nígbàdé yúdó ẹgbàkì ló tọ́ mú kìí rán tọkọ lẹ́yìn kọkọ̀ṣẹ́ pẹ̀kọ́ fasara akadẹ́ fasara hama takuma wájú kòríà dábàá kìwé yìí. تفسير الطبري في 21 page 106 ما كان إنني إليه كده وإلي إلي إنني إليه كده و أجي تفسير عماد بن كثير عند فساهم فكان من المضحظين بمعنى إمدنا ọwọ́ tọwọ́ lò yíò kàkí káì òǹdé òwe mìíràn ìjàbí ọ́ òǹtẹ́nẹ́ kọwọ́ bọ́ kàkútò dóhun wọn kọ́ jẹ́ kíkọ́ àdàwó dẹ̀ wọ̀lẹ́ẹ̀lẹ́kà anna safinata تلعبت به أموات من كل جانب وأصرفوا على الغرق أقوكتا تبابا owó mi á ṣe kí yáwọn ọkọ̀ sí kó dayájí mẹ́ni àmà àtẹnu superstitution belief kàkí ni ẹnkọkọ̀ àti abájọ ẹgidẹ̀ ìnana dúré ìdẹ́wọ̀ ẹ̀mí ẹ̀nà dúré lẹ̀ agbàrọ̀jọ́ kàti korea àti ballot paper ṣe ń kì mú lè yí ballot paper àtẹ̀yàn tagada kádùné adùné oyé àmúnẹ̀ òkèèké kagẹ́nẹ́ kọ́ bọ́kà kí ni ìgẹ̀nẹ̀ lẹ́dẹ̀ ọmọ ìbálọ́ pépà tí kájẹ́nẹ́ kọ́ ìnà ọlọ́kì jẹ́mọ́ kọ̀kẹ́lẹ́ àti kídà orí kàgò فوقع القرآن على نبي الله يونس عليه السلام ثلاث مرات ما قول ممدو نيو ينيمو ممدو نيو ينيمو ọgbẹ́nu yìí wà ní ẹ̀mọ́mọ́ yóò yíò ní ẹ̀dọ́kẹ́ bọ̀mọ̀dù ìdábẹ́ bọ̀yédò àbá ìgbàtẹ́ bọ̀yédò mìṣẹ́lú superstition ní kejì ẹ̀yàmà ní ẹ̀mà dẹ̀ ó yìí wà ní ìdábí ẹ̀sìk màádùn àbá ìrẹ̀sìk àdú ìgbélé gbogbo wáyìí sẹ̀rí ayé ẹ̀ka kí yàn náà wà ní ẹ̀kì kámúgẹ́lẹ́ nà màtí èké lẹ̀ mọ́ ò ṣe ẹnẹ́kì àmú ìmúdà níbi ọjọ́ ẹnu yìí mákìdé wọn mákẹ́lẹ́ dúrí kọ́là múnẹ̀tẹ̀ gbídẹ́ àkítọ̀ bọ́ bí ìdí ọkọ̀ àlùbáríkẹ́ mọ̀ ọjọ́ àdìjẹ́ àkì mo kọ̀ láti kídà wọ ẹnu lẹ́yàdí ọkọ̀ rẹ̀ ẹ ó rí ẹ̀ màkẹ́lẹ́ yìí máa ẹnẹ́ ẹ̀gà ẹnẹ́ kọjọ́ makore àti e e ohun ìmú máa olùnà kàmí wúlé lẹ kàmí mẹrẹ lẹlẹ ẹsẹ kọ àbíjẹ gẹyìn amẹ ní ìdàmẹ dàbí jẹ má dàbí jẹ ma ìhun ohun ìmọ̀ àdúgbò ti tálà má ṣe ìmẹ ma ìhù ṣe imú wò ma wọ́n gẹ ní ìyà ìyà kí wọ́n wụ má ṣe imú wò má bù bọ́ yi ma ẹmù mẹ́mẹ́yé gbàrúyànà nídé nígbò ká máa expect kí ṣògbó kí a mú ṣògbó ká kí yọ yí nínú à mẹ́ màmú dàbí inú ẹ̀dẹ̀ kẹta màmú inú ẹ̀dẹ̀ kẹta wọ́wọ́kọ̀ àti ẹ̀kọ̀rọ̀ àtú àlẹ́ ànàbí yìí lẹ́rìí yóò nọ́ta عليه الصلاة والسلام ثلاث مرات onímọ̀ ìtàgbàjẹ́ òun lẹ́tẹ̀tẹ̀ ya wọ́n yẹ̀dì núùnà bí i àyẹ́lùkọ́ mímbẹ̀ ní àmà màgàlá mẹ́rin o máa ma ẹ̀dọ̀ máa kọ jíjẹ nẹ́yìn ma dúró tí ka ohun máa tẹ́ ọ̀pá kọ́mà iná tẹ́ni ìrìn amúkadù tí ọ̀bẹ̀ ẹ̀nà àdánù ya bu malu ẹni lẹ́dẹ̀ òman ẹnẹ̀gì àtọ́dà lẹ́dẹ̀ òmà tó dẹ́gà yìí àníbi ìhúnúsàmì àníbi ìhúnúsàmì tó ń kì omi mú káì ń gbòkù kó wá kìtẹ̀ ọ̀hún àpò pọ́mọ́ lè yí kò mọ́ nà ọ̀dà kó gbọ́ yómi ní kì àtọ́jọ́ mi kó mi tẹ̀ ọ̀hún àpò pọ́mọ́ lè yí is unceremonious iṣẹ́ gọ̀ sábà níbi ọjọ́dún kò ṣe dẹ́yìn yẹ́wò mi ya bí tọ́dábá lóhùn mi àdó lémi rọ́tọ́ ńdọ́lá rọ́tájì wọ́n ni àbáwọn àlẹ́yìn zálìkà àmúnà dúyẹ mẹ́lẹ́lẹ́ ètò ẹni mọ̀nà ayé tó ẹni ẹ̀kọ́lẹ́wà tẹ́ẹ̀tẹ́ tó mọ̀kà mú ẹgbọ́sọ́lọ́ àti àmàkà rẹ̀ kàdánwò ọ̀lá ìtọ́lá kọ́nà pípẹ́ fún un na rẹ̀ ni na ya péjì ìṣe àníbi mụ na pé ọ̀la ẹ̀ ǹdùkọ́ṣe lẹ̀ òmùgbò àìróró àmọ́ náà abájọ àwọn na ló sọ́bẹ́lẹ̀ náà wò ríro ń lu ń tá dàmẹ́ àmọ́ na ǹbó níbi ọjọ́ mẹ́kọ́ náà máa tẹ̀lé rọ́rà lẹ́tọ̀ mi ṣe òmùgbọ́ ẹ̀yẹ kọ́gẹ́lẹ̀ òmùgbọ́ ẹ̀yẹ kọ́gẹ́lẹ̀ àbúrò ẹ̀ rèrò ẹ̀hún òun kìnnà lẹ́hùn ìyàjọ kanyọ́láhùn àbí kanyọ́láhùn òmùgbọ́ ẹ̀yẹ kọ́lá àbí sẹ́hùn kẹwọn lọ́lọ́dọ̀ àgbàdo mi kú ẹ̀ ànálé kọ́lá rí máa fi dùn àyẹ́bà àti àyẹ́bà àmọ́ àmì sọ́ọ̀lì àmọ́ àdọ́ọ̀yọ́ màṣẹ́ náà lé hàásìbú kọ́bùlà ń tu hàásìbú mẹ́tì sábẹ́ ọ̀làmẹ́dọ́gbọ́ta kó bókítà nàkí ti sábẹ́ mẹ́kàyọ́ ọ̀làmẹ́dọ́gbọ́ta kàmọ̀ nàkí kàyọ́ ojí mẹ́ ọ̀làbìrọ̀ ẹ̀yọ́ amúnà náà rẹ́mọ̀ òun pọ̀ léèrà bí àbí omi yí àgbàdé omi kọ̀ ojú èmi àbájọ yìí tó dúmi ọkọ̀ ya ṣe yẹ máa náà yẹ tuntun dú ẹni àmà ẹ mami yégú lè yọ ẹ̀wùn ìkàdúnlé yọ ni ìjẹ́ tí wọ́n yóò ọkọ̀ ẹnẹ́gẹ́ má máa dọ́ ọjọ́ kún omi kó àtẹnìká kọlọ àbí ẹ̀lá àbí èmi kó ẹ̀ bá máa kó kọ́ ọmọ ṣẹ̀fẹ́ pàbí máa yìí dùn máa ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ àkójọ adẹ́rẹ̀ ti dó adóyí ti dó ọmọ àkókò mi olóbi ẹlẹ̀ sákójọ́ kọ̀ ẹ̀ dábẹ́ ní ká zamani sayidu na umar kó ebili ìtọ́ kọ́ ẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ máa ló ti masalasi máa yá tọ̀ ya dúdú atúnubùlọ́lá họ kíkọ́ mánẹ̀ yìí onubùlọ́ èkì bọ́gbọ̀rọ̀ akọ́ mánẹ̀ títẹ́ mẹ́bí ẹnẹ kóhùn onubùlọ́ abọ́yà onubùlọ́ tí ní kpogbu owó ikú onubùlọ́ akpa yi adọ yọ́gà kò àdúgbò kìdá mọ́lá kìdá ọ̀ masalasi owu ẹ̀nà ẹ̀nà yóò enegi ada kaya ngono ya, pabelo ko yara eh, raki raki dei amune anarawa begi nawa vyane yi unu belaya paka hiyanga negi wakida te komungwe au la yana kaeda go kedei kaeda kaya ngono minu do manele au kemi ni eh, o ngamani ŋɔyɔ yɛ kama do wa dɛ ado yɔ yɛ tso mi lo owó ɛŋu mi gbɔ ŋu ra yɔ yɛ fɛ ko amina yɔ yɛ ti gbɔli kɛlɛ kɔmɛ ma ma ko yɛ ni kɔnɔ kɛlɛ ki rɛ yinɛ yina wɛte ɛnigi sari tutu jɛni lolo gbogbo rako ewu muti kiti eyi ɛfɛ amuna yɛ atɔ mama do yɔ yɛ duda yi ọwọ́ jì ń dúgbó kẹ́mi ọ dúgbó ọ̀jẹ́ ọba yẹn kẹ́ adónobìlẹ̀ máa ní tí èkúmọ̀ máa kẹ́ ẹ̀dùn pa àmọ́ ìgbélagbà níjà tí alájà ilẹ̀ ọba kẹ́ ẹ̀wọ̀ alìgẹ́jẹ́ dẹ́ ọ̀sáàzì wẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ náà láti ọmọ ará yẹn rẹ̀. máa kojú ọ̀dà kojú yá ọjọ́ ìmọ̀ ń dá ló ẹnìkì ó ń wá legidono bilamane oda onje pa mamda lo manya pa ma dulu lalalu enigi rabono bilaiba ya mola ondudu ye mu kama kone ene kama petu a a to mi le gana je ayonga ma o oh, wele eh, jefe ate ah, kongewa dumunu bilaiba ẹni kẹsàlẹ lẹkùn kò mẹrẹ bọ òun yẹ ẹsàlẹ lẹ yí yọ̀wọ̀n làkàgbà yàkà kí ló tó jí ma wọ́yọ̀ òun ìfẹ́ ìdínà wọn mà yà mí kọ́ nẹ̀ tí o bá pẹ́dọ̀ ń kì pa ebien nu kitete igomi ebien na anya mene ileja te kwa bajo ile kakalele bakomi mata ali ile kitei ile mbati ho bakanya ile mapan me chabu tun tu bangi tingi radin dolang dure yung mangoyo mu odade maimu e na gani ko so mo kitu kwa saguru ile aguru lukanu agoro luka ẹwuka anabi ọjọ alẹ anabi wọn lẹbi ma dẹbọ ya la papa ẹkọjọ yẹ kọ ẹbọ wọn mu apatakọ kẹlẹ jẹnẹ ta ẹ fata hama ìmẹbọ dọ ẹbọ ya papa ojú korea kùmàtí lẹ amudu akuma dẹbọ ẹbọ ya gadi ni jẹ kọ ohun فكان i المنعمين مدنا بكم amuna jeni rẹun ẹrẹun làwọn yàpọ̀ lẹ́yìn àbí ìwé ma ti tọrọ investigation òyì mú túnkì mà kó ń jẹ díẹ̀ ilé kàmù náà lóyún ọ̀la ń dọ̀la wọn tájì. dọ̀la wọn tájì lẹ́yìn ẹ̀hún hapù ọjọ́ mi ọjọ́ mọ́ àdókò yálé mébìé akẹrẹ̀bẹ́já mgbe wáyé ọjọ́ kí wọ́n abẹ́já dẹ́ ọjọ́ jẹ́ kànẹ́já yìí ni òwò ẹja ẹnẹ̀kì dá ẹ̀dógún tẹ̀ lọ́jọ́ òun ẹ̀ náà lórí ìkó ikò ń rọ sáyé lẹ́yìn ya màdúdú ké wúta ẹ̀yà ilé bìtìbìtìbìtìbìtì ṣẹ̀nánà ẹ̀yà òun ẹ̀yà àti ọmọlẹ̀ máa lọ sí tẹ́ hà alùpùpù náà ti tẹ́ hà ẹ́ ẹ̀wé òun ọgbógbó lóye ìyàmúdé ìrẹ́jà ìlàlẹ̀ tó òun ọjọ́ kan بحر الأحمر بحر الأحمر عبد الله بن مسعود يعني يومك دنيا باي فأوها الله تعالى إلى ذلك الحوت اللهم واحد كربجا ألا تعقل له لحما أدو أدو يبدو ككلا ẹ̀dẹ̀yìn dó kàkẹ́lá ọ̀rẹ́n wọ̀lá ta ṣẹ́mùlẹ́wò àwọn ẹ̀dọ̀ gbogbo jẹ́n fẹ́ inẹ̀ yóònú tàlẹ́ tàlẹ́kà rẹ́kọ́n yóònú sáàtò yẹun wẹ̀ jẹ́n wọ inẹ̀ má bẹ̀tẹ̀núká yẹkónú lẹ́wọ̀ sí jìnà ewéwẹ̀ dé oyin dúdú dùsí wọn ń dùsí yín dúdú tọ́dábálẹ̀ ibi sura ya tatanwan Allah yana wazannuni iz dhahaba mughadiban iz dhahaba mughadiban fadhanna an lam naqdir alayhi fanada fi dhulumat فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين الله يعني نعم ألو ألو ألو فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وظنوني أن يجعي ما مدنوني أغانيكو أن يجعي olùkàwọn ṣubú ẹ̀kúwẹ́ ànábì muhammad sọlọ́wọ́sọlẹ́hìn wọ̀sẹ̀lẹ̀mú àrẹ olùkàwọn lẹ́dẹ̀ ìsẹ̀ẹ́bà mọ̀gọ́dìbà ẹgbà kìṣẹ́ ní wẹ́dọ̀ kíkó bàbá òun tẹ́ ìhù wẹ́dọ̀ fọ̀gọ́nà alẹ́nà kọ́dẹ́rọ̀ àrẹ ìnẹ́jú kàkàwọn ní ké dáhùn wọn tó dó yìí má kì náà gbé wa àjẹ́ngẹ́ yamúdùmí àjẹ́ngẹ́ yamúdùmí ìdíwẹ̀ ẹjalẹ́ ọjọ́ ẹ̀nà ìdọ̀rá ihun dè àìdá ń kiri ihun dè abitaki ìṣẹ́nẹ́gì akọ̀lọ̀ ọmọlẹ̀ àbí ìṣẹ́nẹ́gì akọ̀lọ̀ yàmúdàbí abọ́jọ́ fanadáfi gbolomáàtí ìṣẹ́ni kwàdọ́ yọ ìhàmẹ́túbi ọwọ́wọ́ kẹtẹ́ zolomáàtì ẹ̀tú bí yóò dó dẹ̀ ẹ̀tú bí òye kàyẹ́ ẹjẹ rẹ̀ ẹ̀tú bí yóò ayí tẹ̀ nínú yà kó àdọ́jọ́ àyà sórẹ́tùl àmbíyá eighty-seven to eighty-eight. 88 fanáàdà fi zolomati yà dó dọ́ ìhàmẹ́ ẹ̀tú bí lẹ́kìtẹ́ ọ̀nà yà dọ́jọ́ ọ̀dọ́ lè rí dẹ̀ يا سلام يا سلام يا سلام يا سلام يا يا قدس يا سلام يا سلام يا رما رما رما رما رما رما رما رما رما رما رما رما رما رما رما رما يا قدير يا قدير يا قدير يا لديه يا لديه gbogbo adu aiko na jete rudu nyola kitumo ke kubo na yiji wa umi dari woka bukam mwalo arisite male dago mi speaker dakal mo ngoni do ya kawadi ini de wona atamayo mayo adu hale ina te yo to je je te yo daga obo ke lale a awo ajimani kai obo fatia ka ka ni ọbẹ̀lẹ̀ ìdáyọ̀ yóò dó yálẹ̀dẹ̀wò yálẹ̀dẹ̀wò yálẹ̀dẹ̀wò sọgẹ́lẹ̀ olùdágbọ̀ máa dọ́jọ́ lò abáláwọ̀ àgbẹ̀ni wọ́n lè lẹ́yìn ẹ̀sùnmọ́ fẹ̀dẹ̀rúhù bí ha alẹ́ ọ̀nàmọ́ odú yọ mẹ̀mẹ̀lẹ̀ mẹ́dọ̀ ọ̀dọ́ mẹ́dọ́ pàmò odú ilẹ̀ tí àgbẹ̀mọ́ odú ilẹ̀ fi ṣe rí tá يا بني يا بني يا بني يا بني يا بني ojú kẹtẹ́ nìkan jọ kí wúwa náà ọ̀rọ̀ kí yá rẹ̀ yá kó yá rẹ̀ yá kó yá rẹ̀ àmì má lẹ̀mí kàwọn onítẹ̀sí adágọ̀ àmà ó yá ó ìtẹ̀sí dáhùn bẹ́ẹ̀kì wọ́n ti fọ́bùlẹ̀ wọ́n ní dé àwọn tayọ̀ọ́rọ̀ yẹ̀yẹ̀ tayọ̀ọ́rọ̀ òyì dágata anta subhanaka inni kuntu minaz zalimin هذا دعاء نبوية قرآنية سماوية يرشدنا الله عز وجل إلى دعائه به يجد هذا دعاء يقول الله نبي وزوده kì wó ìkùránì dẹ̀ kì àkó yálẹ̀ mébi wá dẹ̀ kì máa dúdọ́ yọ kọjọ́ agbọ́yún wọn nẹ̀ dẹ̀ ńà níbi ọjọ́ kàdúdọ́ yọ ọjọ́ yà ó gbọ́yún wọn. تدابل لتفي تفسير الطبري ابن جرير الطبري فولوم 21 page 110 أمي حديث أو أما أصحاب السنن مبقى قوة ويادوا كده كان نبي موسى يا أبدو جو باي كلمة كده لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ọ̀nà كده جو rẹ̀ شو ṣó جو ẹ̀ بي kàbí ohun ìdútà سيدون وكذلك أدعي فاستجبنا له أجدا ونجيناه من الغم أو يددوه بددوه اللي كده ميتة أجل كده منو أجل بيونس أنو يعني وكذلك ننجي المؤمنين أجل من مؤمنين كما دي أكايا كما ما كومي كسوجو كومي دوبا كما دو تاك ما سيني دومي ما سيني دومي أبالي ogele nga ngo ha mi udu ba kanyima kama de umute ba kanibi sallallahu alaihi wasallam akukala gidai ami sahabi matani bi nini ahadha li ma ubu kugizi ni zakete adu dojo ngojo agboyun ogo anibiyani bal ina li yunusa khasa wa li jami'il mu'minin idomongi yunus ya undomonga mi mu'mini gabadia ene duki naganya iyuzu adua gide kido kwadojo ogele ngojo gboyumu yen alam tasma ila qawlihi azza wa jalla فاستجبنا له ونجيناه من الغم أجودا أو بددودة وكذلك ننجي المؤمنين أقول مامي مؤمني أقول أفا ما بكياتن بمعنى مي مؤمني ما دي أكيا ما ما كان ينفعي في أكبر ما دي أبي أكيا تي سومي كسالله ما كان يدوك أي كلمة أقول ما جاء أكبر ما دي أكبر لك بوجو كتوم ما يبالين Ọ̀dàbálẹ̀ àdúgbò ilé nìkí nùbìlẹ̀gidé òkè ọgbọ́ aláyọ alámìíràn dọ́pọ̀ ọjọ́ kí á dé o alámìíràn dọ́pọ̀ ọjọ́ kí á dọ́jọ́ pàkàyà ẹnẹgbà ń mú tó yín dúdú ìdú yín dúdú kí á lé àkàyà máa dàkàyà ń ẹ̀ mọ́ mẹ́rẹ̀ ń kìdá tó mọ́ àyọmọ́ ọjọ́ dẹ̀ kọ́dọ̀ ọjọ́ pé kẹ́lẹ́mà ni. ẹnẹkọ̀ gbé ilé òun máa ń wò wùdú yíyẹ tó ń kọ́dọ̀ ene kamuna gwe ye adiri etabali ene ne duna nojo akonga e, nojo kenya tete ko da site gwa bala ba lo la ngu mo ke o ke o ke o ojo mu ye ke do nun a a ya na ke na le ko jo do pa kalma la ilaha illa anta subhanak inni kuntu min adh-dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin mundu nyalu kena adojo avale ado maele misunna kazaria ogena buma muna na ngudi manumus buma amayanti manumus ja patrol yona maogola mu mamaka yeyewu ekuma yeyewu yi enigide gisi maele misunna maumu onde mamu maumak

ìdí ìlú lẹ̀ pákà ìdàbọ́jọ́ ìdàbọ́jọ́ ìyá bí ẹ́sìpírẹ́sì ilé ti tẹ́ láti ọjọ́ náà wò lóhùn ìkọ̀múgbò kìí ubi màdó ń dùn yìí mú bò màdé dùn àìgẹ̀n ọjọ́ ohun yà dúdú osùmánì sokoto ìkéyìí àìkọ̀kọ̀ pọ́mẹ̀mọ́ ìwúgbé ní ẹ̀gbàgà dísíkọ́lá yìí bá kìdàbí alọ́ àbí wọn ó kùtẹ́ òfò ọgẹ́dẹ̀ kìdẹ́ rẹ̀ mọ́tò àǹpàmìtọ́ ẹ̀tẹ́ wọn mọ́tò lẹ́yìn arọ̀jáni ìwọ mọ́tò this man is a criminal you, you are a criminal we cannot just leave you like that arọ̀ yányányányányá how can a single person

wewe wewe dono ama mele da meno da mu da ye tu pa mede ne anga meno da ni mana ule ule bulu bulu bulu bulu ku moto fizi ku le gbegbe du le gbe mi do ma le gbogbo gboka mamu le moto ye ane o tu yi pa gboka se ne le wo pigolo gbájú ọdún lálejò ọkọ̀nàjú kọ̀nàjú má kí ní làálà gbàdá mọ̀ bí gbòlògbò mọ́tò agbọ́lò ẹ̀yà ló búlúbúlúbúlúbúlúbúlú ẹ dábàá kà máa dábàá gbọ́lá mẹ́yà mọ́tò tani tani àfẹ́ ritual àmọ́ kó yóò yí fẹ́ǹsì yọ ẹnẹ́ka kóòdò bọ́ọ̀bẹ gbangá yóò wá kẹ́ nílẹ̀ wọn màkọ́ ànàdágó òun akóhó òun agbàjí nga ma la da bi yo e wa wa mu ne kwa ne du. onwe gwana ngiri eh kama mota jiati mbudu mota jiati onwe ko to deun ngbe kama wa gide onwe maki e ma won ti kojo ke ni du bi un pe ihe e du kojo yi kaafiri wa igbo ele ambo ngaya kozo ta yinwa ma ko nga muti nga e ko ngatin ama ko muti nga ko ngatin ama mi pa un ko an ke de un pa un ama mi ko da yana ama ko bo nga ko nga e ko nga ko ngo ko nga de ya ne ibo ye e un ke de un lugbo ko ìmú mi ó kàdó màmú ọ̀hún mi kàdó á ìmú ọ̀dọ̀ tì yún ìyàwó lọ́mì rọ̀ wọn la abẹ́lẹ̀ òun ẹ̀hún gírì mi wà ẹ́ lẹ́nu kìdẹ́ máa mi rọ̀ la ẹmọ́lódú ẹmọ́lódú dúkì dò wá jẹ́ ìhùn ìjọ pásítọ̀ rẹ̀ adọ́ ọjọ́ amena yejuro ma kola mo mo genele ame o kol gudu gudu kolin gambe dumo wuyo ga ga falan kabir ya ya kuke o mo ha mo ba nga wuya yo insha Allah nga ya wa insha Allah nga mda dane gala da e ko yiko ngana ko yiko nele me this man so is even good enough to receive from call in our own shrine here taganẹlẹ ẹni eh, ọ̀gá eh, katakpo nùnùnù iná bẹlẹ ẹ eh, àlẹkẹjẹ o wọn á kéde ẹgbẹ tàmí alẹnu kó yóò yarí rẹ ya do ẹ dẹ àti kùtòlò yẹn ti yé wí yóò tòlò lẹsẹ tètè múdàbíà edu kan kẹdùn wọn ẹni kéde dọ ọhún ọmọ ẹjú this man you are a devil òun ọkà i'm not a You are a devil, I said. You are not a devil. You are a devil, I am not a devil. Leave my house here. Òmìnira di tọ̀ bí ẹ̀yà kókó lọ́gbé lẹ́rẹ̀kọ́ òun mú bìtà gbá ló tákàtà ẹ̀yà adẹ́un kọ́ láun ké ní òun náà ṣe ní tẹ̀pá náà òun kàmẹ́kó dàjà nàìjọ òun ẹ̀hún kóyìnbà kóyìnbà ọ̀pàkùnrin tẹ̀pẹ́ lòun adọ́kọ̀ ní àwọn òbí ọ̀hún ẹ̀hún dó ẹ̀wọ́ ní. ọmọ ẹgbẹ́ yìí pàápàá pò ọmọ mi pàdó ọmọ ẹni aló ibẹ̀ ń ẹtọ́ mọ́ àkádùrí gbáhùn aló àmì agẹ́tì ìná iye mọ́tò mọ́tò iye ń jẹ́nu dùbí fún mọ́tò aló tọ́gbé kò pígòlò yọ yọ yẹ̀yẹ̀ òye dáàmà wá ọmọ kan ẹ̀tọ́ ọ̀hún ẹ̀yà tó kọ́ ọjọ́ òun lọ lè wéwò pígòlódó òun náà kí kà ní plan àmẹ́lẹ́sí akóhun kókó odò àálò tákàmẹ́ àwágẹ́sì ní ẹjọ́ rẹ̀ òun ẹ̀nà ló òun ẹ̀nà ló òun ẹ̀dẹ́ yú ti ló ìdí ilé ìmọ́ni ẹlẹ́bi tánẹ̀ ìyí mẹ́rọ òun ń gbòdú kò wọ́n sálẹ̀ ìtumọ̀ nìkan kó tó mọ́ ẹni gbé ní ìyàwó

fẹ́ẹ̀mẹ̀ ńlá tánà mọ́bí àyà tánà ọmọ ìdàbí ìbọ̀rọ̀ tàbí jẹ́ ní kọ̀rọ̀ tó wà máa dọ̀ agọ́ yìí mo ti tálá ẹ̀họ́ ẹgbọ́n gọ́jọ́ kan wà lẹ́wùlẹ̀ annahu kẹ́ẹ̀nà mínẹ̀lì mọ̀sẹ̀bẹ̀ẹ́n ó ìmà ṣe abúgidé àbó kí a ti tẹ̀sibíhì àmà òdó ọjọ́ mọ́ ṣe yànyàn àmà gbèrè ká ọ̀dọ̀ dọ́là àmà bọ́yọ́ ọ̀nà kàkí ní hí ẹmọ́ nà bí tó tẹ́ ọyọ́ ẹ̀nà kàrí ní sàbí ìdí àmà ọdọ́ ọyọ́ tẹ́ yí àmà kpọ́dọ̀ ọyọ́ bí i àbọ́yọ́ ìnà máa ọmọ bí mẹ́wọ́n ọkọ́ gbogbo ma fẹ́mọ́nà bí tọ́tọ́ yóò ẹ̀ ní kàrí ní ìfẹ́

ìdéhù bógi ọjọ́ mayọ̀yọ̀ ẹgbà ọ̀rà ẹgbà òbí ẹ̀wọ̀n wá dẹ̀ ní àkókò àdọ́yọ́ náà ìdúpẹ́ kùmà dọ́yọ́ ilẹ̀ ẹ̀ntẹ́ tóbi ẹ̀ẹ́nẹ́tẹ́ inní kùntù mínà bọ́ọ̀lẹ́mí ẹ̀ǹkìdóyàwó àdọ́ ilẹ̀ mẹ́ẹ̀ni àdúrà gidẹ́ jẹ́ àjá mí gidẹ́ دابا إبو التفسير ابن أبي حاتم أنس بن مالك رضي الله عنه يعني إن يونس النبي صلى الله صلاة الله وسلامه عليه حين بدا له أن يدعو بهذه الكلمات ẹgbàgì tọ́dọ̀ dáhùn kàkàdù agidúgbẹ̀dì àánà àgbòpàdọ́ yọ̀hùn dẹ̀ wọ̀wọ́ àfẹ́ ìbátọ́ni òtí ìyàdé ẹ̀yà ẹ̀ ọlọ́ọ̀hùn máa لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فأقبلت الدعوة تخف بالعرش قالوا اللي تال عرسي يسيني شيك العرسي قالت الملائكة تكا ملائكة نبو نبو دات العرسي يا رب هذا صوت ضعيف معروف من بلادي بعيدة قريبة اجدائي تقلع أنا أقول ẹnìkẹ́nẹ́ dúmọ́ kó yá nẹ ọgbọ̀ yìí wọn agbókọ̀lá ikú rẹ̀ wọn ọjọ́ kan ń malẹ̀ pé kì mẹ́rùn a máa tààrí fún ẹgbẹ̀rẹ̀ níta mẹ́mọ̀ gbogbo mọ́ ya kó níkó àmẹ́mà níkó kọlu ya rọ̀bì wọ́n mẹ́nu wà ẹnì

طيب يونس وهو دعوة مستجابة فكادوا يقنع بعونك قالوا يا ربي أولا ترحم أوزعل لجوم ما كان يصنع في الروح فتنجيه من البلاء أوزعهم كتاتي بكديه رين كوجد به بلاء كديتا قال بلاء وجه إيمانا نجده فأمر الحوت فطراه بحرام tako yomo da dungeja ijengeja amdo ratejo ulukaon gidai dai bible ohi old testament the book of jonah oleun be bitu be yisi the book of jonah eh amo yezi new testament mati jesus nini yóò sẹ́nu awówo kadu malọ́ ẹ kakó ẹjọ́ ní sọ́jọ́ ọ̀lẹ́ orí ìdìdó àgbàdo ẹ̀fámi kristẹ it will be a great or a grievous controversy. But it's not a controversy. Sheikh Ahmed did that. Oh, you are like it. Crucifixion or crucifixion. Or is Jesus died on the cross, inwe ile jagbada mama papa ni kristo ami male mi aba pa obeki mi bible yo bible manadu so go like Because the book of Jonah, the uh, book of uh, Matthew, Jesus kia kauma kamo uh, amo ju to nini. O ya menga wo kia dunga only so young it yeni and adulterous generation seeked for the for the uh, for the sign this shall not be the sign given to me except the sign of the, the sign of Jonah at Jonah was three days and three nights in the belly of the fish shall so son of the man shall be three days and three nights in the belly in the heart of earth. Mr. Didet, you are talking down there. You must come and be Christian in you. As Jonah was in the belly of the fish, was he a knife or death? Turn to him. isa, abia nibi Yunus ade ẹ̀yà ẹ̀yà, òkú ìṣẹ́ tọ́mọ àbẹ̀kí ìdéjú. Àbódú màmà kẹ́nà ìdé ẹ̀yà ẹ̀yà náà Gbogbo màá gbọ́ àkẹ́wọ̀ ẹ̀yà nìdẹ́. Only Jesus gave book of Matthew, Yeni shall so the Son of Man shall be three days and three nights in the heart of earth. Ogele bagede, only Son of Man, it all Son of God. No? Son of Man shall be three days and three nights in the heart of earth. Ogele ayin adete hane. Egbagma pagma date sepolka. Amune dogi jane umaka oje Jesus. Muhammad Ashi says sepulchre was he dead or alive according to eye eyewitnesses tell my koju he's dead tell kamakade but dogmataki event edu kabamori edu anes madaye his sepulchre ẹ̀hùn yàtàtà náà yẹ́lẹ̀ yẹ́ni as jonah was three days in uh, agreement in the heart of uh, in the belly of the fish Shanto, ọgẹlẹ gbàgẹdẹ wọn mọ́ọ̀nẹ wọn which means he was not dead. oh is your target a crucifixion or crucifixion Can you ọ target alẹ́ bá. ami controversial kɔnɛ yi do to ne mɛ kandida da ta la ni christian kɔn kɔn ma yi wa ye yee ni hi yo wa you you american so you couldn't understand your own language why is it you read your book the book in which you believe in it but your understand to own it is direct opposite to what is written in your book. direct opposite what is written, what is written in your book, you are understanding why. Jesus says, I, as Jonah was three days and three nights in the belly of the fish, shall so the Son of Man in the heart of man. Alki Jonah dẹ́yẹ eh, ya ọjọ́ mẹ́ta, ẹ ń kà mú nà ní jíso lójí, ẹ ń kì dẹ́kun sójójí, yọ́ igidẹ́ by biblical account about jesus of ọmọ olùkéde bible ní adé Quran. wọ́n ṣe Quran, ní adé bọ̀ adéfin according to the bible bible lẹ́yìn amúdó àkétọ̀ ìlànà alẹ́ bọ́kì mọ̀ àwẹ́hùn mọ̀ sánà analysis dẹ́ nana analysis ládùn náà kí ni jesus was not die olùkéde ìjẹni ọ̀hún ọ̀lẹ́ ilé dójọ́ làyàn yàn ẹgbà kaníkì kọ̀lá ìkì múdà fẹ́rẹ́ yóbá ọ́ kẹlù kì í yẹ́ jí àmì evangelist àmì pastor àmì hospital mbígi mi bible káàkọ́ àmàkàrò yíyọ yíyú pé yíyú ohun yà á yàn tulẹ̀ tí a kọ́ gbẹ́nà ká ìbá mi sí kakọ́ kadókìjà kéde yeye rújọ tọ̀tún dábálẹ̀ ya nyanya wa amutagada k'i owo kiso takada ina na gbagbo kide bible na ta dala dala ene gimato kude ba e min feel ka kito ude ba to dem ota de ma na oi ena di page mu ena di chapter mu ngo kide kama ngo mana bi mana go weke achaba kana ka me me ya bola e e ke ma mo ne ajibe nke yehu èèyàn kí ń dẹ̀gẹ̀ tí a yẹn kàtà máa fẹ́ mìíràn kí máa rọ gbé mìíràn kí wọ́n máa rọ ẹni kí tòkù dágàgà kí gbé mìíràn gbé mìíràn ìmúbì ní ìhòrí dúró mẹ́wọ̀n abọ́ òmà kí ni kí yìí ní ọ̀nà dání torí kí ní excuse máa wé kàkí hẹ́ ó yí gbí gbé gbọ́ ní ohun ìyàtọ̀ gbẹ́tọ̀ọ́lá ìmàgẹ́nà ọ̀gẹ̀gẹ́ àwọn ẹ̀sẹ̀ ohun ìwọ̀n fi wẹ́sẹ̀ yín àkọ̀lá ẹ̀ mọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ní ẹ̀mẹ̀mọ́jọ́ yìí ní ẹlẹ́wù kẹ́kọ̀ wákà máa tẹ́ ní ẹ̀nà pìtìpìtì ẹ̀kọ́ ní kí dìfẹ́ndì ọ̀rẹ́ so ikidai adukademi anẹ́yìn bẹ̀rẹ̀ ni wọn ìbọ̀bọ̀ insha allah ọjọ́ kìdọ̀ atọ́mọ́ bí izinillah assalamu alaikum jazakumullahu خير جزاكم الله خيرا خير الجزاء وبارك الله فينا وفيكم وجمعنا الله وإياكم في جنات النعيم في مقعد صدق عند مليك مقتدر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم دمر أعداءك أعداء دين اللهم عليك بالكافرين والمنافقين المستهزئين بدين الإسلام والمسلمين اللهم عليك بالماكرين بالإسلام والمسلمين اللهم عليك بالماكر بالإسلام والمسلمين اللهم ردد كيدهم على نعمهم اللهم افعل بهم كما فعلت بأصحاب الفيل يا أرحم الراحمين يا رب العالمين اللهم إنك أنت العفو تحب العفو فاعف عنا واغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا اللهم يا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما وأرنا حقا حقا وارزقنا وارزقنا اتباعا وأرنا باطلا باطلا وارزقنا اجتنابا يا ذا الجلال والإكرام وصل اللهم على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك